بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أعدنا بالإسلام وأكرمنا بالقرآن والصلاة والسلام على النبعوث رحمة للعالمين ولا عاقبة للمتقين لا عدوان إلا على الظالمين ربنا آتينا الحكمة وفصل الخطاب ومن يوت الحكمة قد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته أستغفر الله وتعالى نجل أنت راكاتي قفوم الصواب والسوى والشكوى أجوى النبي محمد صلى الله عليه وسلم يولون قومنا بنات ونالي لتوى صحابة أمدرون وبا قصانا وناك لهم بيوا وصاوة وباوة gbogbo àwa jama ẹlọkùnrin wa lóbìnrin lọmọdé àgbàgbà tó bá tó àfàmì ẹ̀yí wa kúlá ẹ̀dá ìsìlámà kí wàá tá a fi ń sìnkà lẹ́kọ̀ọ́ ní ìwúrọ̀ ọjọ́ òní òun náà ni sọ̀hí òbí tí a wa ìmáàmù Buhari tí kó àwọn àtàyìn ọ̀rọ̀ òjíṣẹ́ lọ́rùn sọ̀rọ̀ sọ́làm jọ nípa nípa ẹ̀sìn wa nípa nípa ọlọ́ni kìtàbí ọmọra nípa àti ká ọ̀rọ̀ ń ta hàn tán ìmáàmù tí wọ́n ń kọ́ra ìwọ́n ń ta ọ̀rọ̀ tó di iṣẹ́ lọ́rùn sọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ ọjọ́ àwọn sàábé nípa ọmọra ti ṣe. قال إمام بهاري رحمه imam buhari ọlọ́run kó bá kan báyìí pé báàbù ọdún bẹ́ẹ̀lẹ̀ lọ́sùbà bẹ́ẹ̀rẹ̀ ha báàbù ìṣẹ́múra ní ọjọ́ ṣọ̀kọ̀ àti jẹ́ẹ̀bí àtàwọn ọdún mìíràn حدثنا محمد بن سلام أخبرنا مع أبو معاوية حدثنا هشام عن أبيه عن عائشة رضي الله عنها أخرجنا مع رسول الله صلى الله عليه وسلم توافينا بهلال ذي الحجة قال لنا موافيل عائشة رضي الله عنها بدن في مدينة قلوج صلى الله عليه وسلم في ونوسو ونوس جلايس قوض ذي الحجة شلون ما يقول من أحب منا أن يحل بالحج فليفعل ìgbàwò tó bẹ́ ṣe hajj nìkan ìfúrádì ni ọ̀rẹ́ àgbé umura gbogbo ara mi hajj na ahabba an yóò fi lá nílò umura tọ́lú yóò fi lóbi umura ẹni tó bá gbàwò ní ọjọ́ tó ṣe umura ni ọ̀rẹ́ àgbé ara mi umura yàní ní ìdúró ìsànì فلولا أني أهديت لأهللت بالأمراء ìgbà tó mi ti mú àníyàn ìgbẹ́jẹ́ àdíyàní ìgbàgbára mi umura ni ai nǹkan tamato ne kọ́lá kuma wa sai da aisha guda pe famin na man ahalali umura inu a wata kwanan tana alawan kuma gbára mi umura famin na man ahila bilhajin wa na duk gbára mi hajji وكنت مما أهل بالكبرى إمي عائشة رضي الله عنها كل هو عن عنها وانتوان كارا في بلانتنا فأقلني يوم العرفة طلعت العرفة وأنا آخذ منشي حيضة منشي عيضة شكوت إلى النبي صلى الله عليه وسلم فقال وعليكم في فجي شلون سلام الله عليكم

Park. Kala Abdul 1283 قال إمام بخاري باب عمرة التنعيم باب كيس عمرة التنعيم أنا رأي كثير بعيد لكن بوم أي كذا كان بيسمع كين كا الله الله حجها وعمرتها الله واني لو قصدي لو تفهم كذا أدري هذا شيء مرار نعم نعم ولم يكن في شيء ولم يكن في شيء من ذلك أدي أديه أنا قعدت قعدت عن كالوري كيلو شيء عادي كان كيلو جانا كالوري ها sàrà gbígbé àwọn tó sàrà tó dára gbà mí ìmọ̀ sàrà kí ẹ fi bí alẹ́ yóò bọ́yàn mẹ́fà kò sì gbà wẹ́gbà gbàwẹ̀ mẹ́fà kò sì gbà yọ gbàwẹ̀ mẹ́ta àtàkùn kí ó yóò gbà méjì kí ẹ mẹ́ والله تعالى عالم نعم ليه هو ربعي وانت نكني مدرج يتكروين وما واسيد عيسري يتوقروا يوالوا فيكم ممكن مدرج قدوا إدراج على عيس عليك ولا يعني والله تعالى عالم قال إمام البخاري رحمه الله باب أمرات العين باب عن سمرة الثلاث العلم حدثنا علي بن عبد الله حدثنا سفيان عن عمرو سمع عمرو ابن عوس أن عبد الرحمن ابن أبي بكر رضي الله عنه أخبره قال سيدنا عمرو بن عوس ni abdurrahman kuma sinna bakar kuniroyi yani kuma ya sinna bakar sinna zai da aisha ne annabi sallallahu alaihi wasallam amara huwa an yurdifa aisha wala ajkala sunan kuma abdurrahman kusi aisha tabi'in wa yu'maraha min at-tan'im kun bi umra la at-tan'im qala sufyan maratan سبحانك يا كلامي سميت أمر مبولنا سميته من أمر بيعمل كمان أو ديوا تنعيم هي لك لو قبال سياجي ما تتحيو مراتا دور سياجي شا خذنا لو سبي أرامي أمرامي سياجي وقد قلت كما يقول المسجد عائشة رضي الله عنها ló ń kó wa kẹ àwọn afáà ní kò bá súnà mu báyìí tẹ́lẹ̀ bá súnà mu ni ẹ̀dá sẹ́dínà abdulrahman ti bá a lọ yẹn ó di àlejò àti pé ah, òun kò wá jẹ bí fúra bí táwọn sáré ní dùkú kò jẹrẹ dé lẹ́yìn náà wọ́n ti gbà gbà nígbà ah, tó bá gbogbo ọlọ́tẹ̀ ní ìmú bí tẹ́lẹ̀ ní ẹ̀kọ́ lẹ̀ gbé fúnmúra náà wọ́n afáà ní tọ́kọ́ bá mu báyìí àlejò bá sọ wọ́n lọ́wọ́ ti ara rẹ̀. قال إمام البخاري رحمه الله إمام الرباز بكوي من كان سوى عن 86 باب الاتمار بالحج بغير عدي باب كي في عمره لي حج كما تتمتع يما عمره بده في حج دوني باب كي عمره لي حج لا ينفع بدنا كان ليس عدي كان حدثنا محمد بن مسنى حدثنا يحيى حدثنا هشام قال أخبرني عدي قال أخبرني عائشة رضي الله عنها قالت قال مواسيد عائشة رضي الله عنها قالت خرجنا مع رسول الله صلى الله عليه وسلم وفينا بهلال بالهجة صلى الله عليه وسلم سنة بدقاء أصوز الحجة قال إمام البخاري رحمه الله أبنى محمد مسنى سني أبنى عبد الوهابي عن عبد المجيد عن حبيب المعلم عن عطاء بن جابر بن عبد الله رضي الله عنه وسنى عبد الله جابر مع عبد الله رضي الله عنه فهو عبد راسه نجد عبد الله بن جابر جابر بن عبد الله جابر بن عبد الله ما في الوقت داخل عليه أما تنسر إلى لبس لكم جزاكم الله خيرا هذا قوة قوة طبعا كما ربيد وما مين وحبيثكم وعلنا ما تقولوا يقولوا لك ẹni tó mọ wà náà tó wọlé ju jìbìrà mo abẹ́ sùn mẹ́ta fún ẹ̀ ní ìrẹsẹ̀ Muhammad ó ní fún ọ̀rọ̀ láàrin bọ́lá bíi sọ̀rọ̀ àrọ̀sọ̀rọ̀ bí lákùn lọ ọ̀kẹ́ rẹ̀. ìkan náà àwọn obìnrin wa náà sì tó bá lọ hajj tó hmm. gbé múra tó bá kí àràpá wá pàṣẹ kan tó náà wá rí nǹkan oṣù rẹ̀ bẹ́ẹ̀ náà ṣé ibo ní ìtùtù lọ tààrà mi gbé tó bá wẹ̀ tán. ọ̀rọ̀ náà ti bèrè béèrè yẹn ni ìyẹn gbé obìnrin náà fún àwọn ìyàwó yẹn mú ìyàwó ẹ̀ lọ sí àjì ìbáburú àbí mọ̀mọ́ mẹ́yìn àbí ọwọ́ bí ara mi ọmúra ẹ̀rọ àwọn mọ́kà àbí ẹ̀rọ tí wọ́n mọ́kà ọwọ́ àárín kan oṣù ẹ̀. ọmọ lọ mọ́kà sí ìbúra gbé wọn kalẹ̀ fásitì kọ̀ọ̀tì náà ní wọn lẹ́kọ̀ọ́ létí ọwọ́ bọ́kà báyìí ló bá rí gan-an ìtù àbí ó lẹ̀ pọ̀ sí kan yóò wo ojú lè yóò gbọ́n sí nǹkan oṣù kọ́kà láàjà yìí ìgbẹ́jọ́ máa rùn mọ́ bí tiẹ̀ bí tàbí bí mẹ́rẹ́ ẹ̀kọ́ ti kan ní returns nígbà ní sùúrù ìfi sùúrù ara mi sọ̀rọ̀ rẹ̀ dáa máa ìkíni ta ìkẹ́ ọmúra ti ti kanu ara mi sọ ọ̀la rẹ̀ kọ́ ọ̀tọ̀ ti kan yóò máa wẹ̀ yóò máa ṣe máa tẹ́yìn àtọ́ gan ojú máa tó tẹ̀yìn ni obìnrin tó báwọ̀ ni àtọ́ ara mi wa ìgbàmí wa múra ọ̀sọ́ ni ọmọ ìlà zálẹ̀ so tó bá ní kí ní kan ẹja ní àrùn márùn ní nọ́málì máa sá ṣẹlẹ̀ ní àmì ìta ojú ẹ̀rìn ó dára ní márùn tó wẹ̀ ní tí a ti bá fún olúwa bí ara ìkíkíkì ló kú lẹ́yìn náà fi dáa nke yi mun dukkan biya fi safa fi marwa a kwarin mura ne yau jibai kwarin mura ne ana fi cewa ọtún alóku wọn lọ dára mi ń múra wọn dé bàtà kò fi ṣe múra yẹn àràbàdà kò bí ọtún là bí ẹ pé ìgbà oṣù yóò ti fẹ́ yọjà yẹn yóò jẹ́ àmúgbé kúkàrọ̀ yóò jẹ́ ìyá ní ọmọ yẹn ti hajj ló ti dàmú àgbélà ọmọbìnrin àyẹ̀sí ní hajj bí wọ́n ti gbogbo ṣe hajj tó wọ́n ta gbọ́dọ̀ wà lọ́kì tó kọ́ ní ṣe hajj ní ìtò tó di dá nípa wẹ̀ ìdí ní àmà oṣù kẹ́rà ní nípa wẹ̀wẹ̀ ìbí tó ní ìjọba ìṣàwáfù lóluwà orí ìṣàwáfù bí ẹ̀wọ̀n ní gbogbo ṣe hajj yòókù èèyàn lè ṣe láì ní àlọ́ àlàbí láì máa ìṣàwáfù bí ẹ̀wọ̀n ní èrò títí àbúrò ra átẹnìkan abẹ́ẹ̀sẹ̀ fún ọmọọ̀nà ìyá pólì ẹ̀yìn bá pẹ̀lú tàbí ìwọ̀ ọ̀pọ̀lọpọ̀ láìrí láì ní bá rìn kò sí ẹ̀gán yẹ́ nípa olùmọ̀ kẹrùn ẹgbẹ́ ó sì mú àdíjì wá òun òun kí mú bí ṣe gbé lọ́ọ̀rẹ̀ gbàgbà gbogbo rẹ̀ gbogbo alájà kúrò jẹ́ oníbẹ̀ yìí ní ọ̀nà ìjọ pé wá ìdìbò náà rẹ̀ ní o àwọn alákọ̀wé ìbò yẹn wọ́n sì gbọ́n láńlá yẹn kẹ́lẹ́ bí ní ìfàlù kó lè ṣe ilẹ̀ ọmọrà ilẹ̀ tọ́wà ní gbogbo bí kí kò ṣe ìtọ́wà fúnikẹ́ ní ẹ́ ìjọ àgbọ̀ láì kò fi kírun nìyẹn kẹ́lẹ́ wọ́n bá ibo wọn ti sọ fún un ní ìrún náà kankan ní wọ́n àbí gbogbo nǹkan àti tàbáfù nìkan náírà o ìfàlù kẹlẹ̀ ṣe gbọ́dọ̀mọ́jẹ́ hajj ní kò ṣe àti hajj ní ọlọ gbọ́dọ̀mọ́jẹ́ hajj ilá kíní ilẹ̀ ọmọrà àti ẹ̀l ilẹ̀ tàbáfù tàbáfù nìkan ni wọ́n ni ó tọ́ ni ó ṣọ́kọ̀ hajj ló ti kàrí òtọ́ àmì irú rẹ̀ yáyẹ̀

ó ẹ̀sùn fún àbúrò rẹ̀ àìpé àlè ìmára tó àmánà tó bayyana dama yóò mọ̀ kí ti onye ẹ̀yù tí yára mi wíwùn àbúrò rẹ̀ ni ò ní jẹ́mù ayyub gbogbo ara níbi bá wí sallallahu alaihi wasallam pé wà á ń tún bí ọmọdé èbó ẹ̀ ní á ń tún mú èkó ọbẹ̀ náà nínú èkó ni yíu ẹ̀ ọwà. àbẹ̀kù sí ìyàtọ̀ gbígbé rẹ̀ bákan náà ni àbẹ̀kù sí yíu. قريب وقال ادلابا وعنتم لنبي وي وقالوا وعنت يا ابا اوريلا وعنت قالوا وعن وعنتم ايني يا ذكر ذكرت عبرو بما في قولا بما في لا اله الا الله حدثنا محمد بن مسلم عبد حدثنا عبد الوهاب عن عبد المجيد بن عبد المجيد انا حبيب المعلم عن عطاء جابر بن عبد الله فدنا النبي صلى الله واصحابه بالحج وليس ما عاد منهم هدي غير النبي صلى الله عليه وسلم وطرحه النبي صلى الله عليه وسلم أجرى المدينة قال أمرا أوقف أقول صاحبك ما تبرع من حاج sinu wọn tí wọn adé alọwọ àfànẹbí nìkan sọlọ lọsọlọ àti ṣọlá وكان علي يقدم من يمن عند علي أدي يمن ذو جنبوا هو باتي مدينة أدي يمن ذو جنبوا ما هو عادي هنا في المعدية لونتي فقال أبو سعيد أن تسلم بدون تسلم بالمدينة ولا يقول تسلم بالسلم وما يروح حرم بسلم به فيا تمتعوني فيا الإفراد لفاكهة أيام قدوي فقال ما جبت لي أردت بما آل بير الله أبعه إلو إلو إلو حتى الإسلام فيه إلو إلو قالوا بيت مثلوا في الإسلام في الناس لما يسألوا في إلو نبي في الإسلام في الناس في بعيد ẹ̀ ní kàtàkàtà ní kàtàwọn ará nígbàlù tí mọ̀ ní ẹ̀yìn قال على بنا أهل بي رسول الله إلو عاد تلزم سلمنا تيو آخر النبي صلى الله عليه وسلم عبدنا لأصحابي النبي صلى الله عليه وسلم لفوا أن يجعلوها عمرة بعضهم في عاد كما صدي عمرة يتوفوا بالبيت تبقى عن تكون تبعد بي عمرة عن تكون تكون تواصلوا لها دي حول يكتب نسوقها عشان تكون àti wọ́n ti bá kàní ìṣẹ̀dé kábà ní ìṣẹ̀dé wọn kírun lọ́wọ́ kí zoro ni wọ́n kí asùn ìlànà kó kúrò ní ẹgbẹ́ àtijọ́kọ̀ sọ̀rọ̀ ó ti lè láì lọ́wọ́ fún àfihàn yẹn kí wọ́n kírun lọ́wọ́ ó di wa kó nǹkan iná sì lọ́wọ́ kiri wọ́n ti láì wọ́n kírun lọ́wọ́ wọ́n ti bí ẹ̀kọ́ máa bẹ́ẹ̀ sí balọ̀ sí àti madimaka láti kábà náà náà lásìkò orin yóò bá kọjá lásìkò orin yóò kọjá bí afáàbí wọn bèrè kí n ṣe ẹtí kírun wọn ti kírun kírun lọ́wọ́ ẹjọ́ ìwọ̀n ni wọn ti kírun tó ẹtí kírun tó bá wẹ́ẹ́ ti dáadáa ẹkí ládùúgbò yìí ládùúgbò wọn ti kírun dáadáa ẹkí ládùúgbò yìí tí ẹ ti tẹ̀síkọ̀ rẹ̀ ó di eyín ẹkí bàbá wá sí sàábà ẹ̀ẹ́dì ẹ̀kọ́ bẹ̀rẹ̀ nípa náà ní kúkẹ́ yín wá ìlú rẹ̀ ti kírun pẹ́ bá wọn ni àti ìdílé wọn ti kírun àkọ́kọ́ àtàbí wọn ti kírun tán ẹ̀ẹ́dì ọ̀gbá tẹ́ẹ̀mì ẹ̀ lè fi ó múra tí a fi ṣe tí a kò fi kọjá akẹwọn yìí ó di wa wallahu ta'ala náà àyẹ̀ tó fún bẹ́ẹ̀ tó ti tọ̀ tún mẹ́ ọ̀ṣọ́ sírò lẹ́yìn náà wọ́n ti parí ẹ̀sìn umra nìyẹn wọ́n á gbé irun wọn ọ̀yẹ̀ hello wọ́n ti kíni wọ́n á jẹ́ wọ́n bára mi lẹ̀ ṣe ìdílé wa yẹ́sì àwọn ọkùnrin láyò mẹ́rin ó ti wà nù ọ̀tí ìṣòfò mi lẹ́yìn tó máa ń pe tàwáàfù táyù náà láti kí ní tọ́wà fún àmì ó bí wà wallahu ta'ala alam àwọn tó wọ́n wá sí hajj tọ́mọ́tò àwọn ti tọ́wà fún umra àmọ́ ohun tó ń gbé yẹn yóò sì tọ́wà fún kùtù tọ́wà fún àti ẹ̀wọ̀lú ọ̀rọ̀ yẹn ní ìlú ìgbésẹ̀ dà ní ìlú ìṣẹ̀lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ń tí wọ́n rí ọkùnrin rárá fún òróbìnrin kankan ara dé wẹ̀ ọkọ rẹ̀ nìkan ọkùnrin tó lè wẹ̀ ọkọ rẹ̀ lè wẹ̀ fine tí ó wàá sọ pẹ̀lú ẹlẹ́jọ àwọn ọkùnrin wà ń bẹ ẹ̀ka ìṣẹ̀ ẹ̀mọ̀ fún oníwẹ̀ ẹ̀ka ìṣẹ̀ ẹ̀mọ̀ wọn kàn fún ọrọ̀ alójú àti ọwọ́ náà ṣáájú ọkùnrin ti kú láàrin àwọn obìnrin tí o sí ìyàwó ẹ̀ ń bẹ̀ tí ó sí ọmọ rẹ̀ láàrin ara ọ̀ ìyàwó ẹ̀ nìkan ló ní láti àti gbogbo òwò rẹ̀ àwọn obìnrin yẹn náà ó yà tẹ̀tẹ̀ ẹ̀mọ̀ fún mi ó ní àbá ìdírísù ìgbà ọmọ lórí mi ara ò lórí ìwé ìkọ́ ni ní àdúrà ti dé màdúrà wọ̀lùdọ̀rọ̀ ti tó kọjú sí kàdúrìyà láti dá màdí á pa ààrẹ yóò sọ ni ó di wà Allahu ta'ala alam náà. bẹ́ẹ̀ ayé mùsùlùmí bẹ́ẹ̀ ní. ìgbà wọ́n kà sí dèk rẹ̀ di ọlọ́ àyàwó ẹ̀ lọ́wọ́ yìí. ìgbà wọ́n kà sí dèk radiyallahu anhu tó kú ìyàwó ẹ̀ Fatima ọkọ ẹ̀ lọ́wẹ̀ Sayyida Ali lọ́wẹ̀ Fatima ah, a bọ́kà ìyàwó tiẹ̀ lọ́wẹ̀ tínà bọ́kà sídé sí wa tó lè ní ní ojú ìlú gbẹ̀dà bá ọjà àti ìwẹ́ bẹ́ẹ̀ ọkọ̀ ló kú ọmọ rẹ̀ ọkùnrin wà mẹ́ ìdádẹ́wà ọmọ láti

kò ṣe umra ni lẹ́yìn náà tàwa fún ìlú wa bí wa náà fílà mi zambi gbogbo yóò sunna lẹ́yìn náà ìpínlẹ̀ kẹta ìpínlẹ̀ ní sáà ìlànà sàfà àti maruwa sàfà yẹn ti máa bẹ̀rẹ̀ kí ni lọ́sọ̀tì maruwa kí ni bẹ̀rẹ̀ maruwa yóò àkọlẹ̀ ìlànà sàfà yẹn yóò àkọlẹ̀ lẹ́ẹ̀kejì yẹn lórí maruwa wọ́n ṣe yóò lọ gẹ̀rù yóò lọ gẹ̀rù àwọn sàwọ́dí wọ́n ti sọ pé ẹn kún bí báàbù pàṣẹ ní bábà ìpàdé báyìí ti bá wọn bábà lọ ti bá wọn bábà lọ wọn tí wọn ti wọn ti ṣe sí wọn síbẹ̀ wọn ti sẹ̀rọ̀ sí gígé ọ̀rọ̀ gẹ̀rọ̀ rẹ̀ ó ti yé wa ó ti tẹ̀lé múra ni. ilà mẹ́nà ó adìyú àfẹ́tí wa ní adìyú lára lára qaalu intalaqa ilà mina intalaqa lẹ́yìn agbèrè lọ sí mina ذكر أحدنا يبكر ما قلت وفي كلام هذا روان ما قلت وطني لو النبي صلى الله عليه وسلم لو استقلت بأمري ما استقلت بكم بجيبك على أمري مني بكم ما عاديت بدك آيرا ولولا أن ماء عضي لأهلت شبايك منا هو واحد يعملوني يعني منه بأكبر من ملاه أنا عائشة رضي الله عنها عادت 11 رضي الله عنها خوارتين كوسو فنفقت إلى منافق خواتي بوشة حاج منافق حاج بوشة حاج يقلو شيء لو أن نعلم تكف بالبيت في طواف لبلواني قال فلما طهرت ثم توادي يوم طافت طواف قالت يا رسول الله الله أكبر قالوا الجلوبة تنتلكون أن تنتلكون بالأمرة والحاجة يبين لو لم يذكر الأمرة حاج وأن تربي حج يجمع له قالوا حاج لك أباك كل يوم يريدون كل يوم يقول

رسولات المرادية الخيب كل وخلق ìgbàgbé kọ́ ni àwọn ní ìjọkó ọ̀rọ̀ ní àbáhàn gẹ́lú láti fún ìpínkà tí ewu ìgbìmọ̀ àwọn èèyàn gbé mọ̀lá àdáta láti wọ eh, àwọn sí àwọn àjà tó múra tó ń wá tó tàbí kí ìgbìsáwáfù wọn fi tó wọn sí ìpánì ní kùsùn ìpàwọ̀ ìgbìsáwájà tó múra wọn wáyé pé àwọn tó ń sí láyé kápájú àwọn obìnrin tí wọ́n lọ sí ara mímọ́ àwọn obìnrin sí dáadáa jù sílẹ̀ mìíràn fún sọ̀rọ̀lá sílẹ̀ wọ́n lọ wọ́n lọ sí wá àjẹ́ ìjọba àjẹ́ tó ti fẹ́ kó mú kàpù mọ́ ní lọ́gbà lérò pé ọgbà pé ìlú ọbẹ̀rin àwọn ní ìdínà nígbà òṣìṣẹ́ báyìí kò ní kù ní ìyànṣẹ́ gẹ́gẹ́ pé àwọn èèyàn bẹ nu rọ́bà yẹn kó dáná sí lọ nígbà òṣìṣẹ́ tó ti wà ní ìpínlẹ̀ mílíọ̀nù tàbí tó ti wà nígbà òṣìṣẹ́ jẹ lọ́síkà ní níbẹ̀ ẹ̀ẹ́dẹ́gbọ́n ti níbi lára kan kí ni ìsọ́rí ìgbà pẹ̀lú láàyè bí ìwà ti wà nílẹ̀ عمر عبد الرحمن بن أبي بكر يخدم مع عائلة العين إذا أطفت موقع من وقع الكتب لقوزة العين فاعتبرت هذا الحج في ذي الهجة قاد لأمرة لي حج من نصر الهجة الهجة وأنا سراقة بن مالك سراقة بن مالك ابن جوشم عزيز جوشم ومن جوشم النبي صلى الله عليه وسلم وهو في الأقصى قال يا مسلم أني أقصى هو يرميها الجمعة العقبة لأن سقوا الجمعة الأكبر قال لكم هذه خاصة لم تأني كلام الدين قال يا رسول الله قال لا بل أبدا لا إله إلا ما تسمى والله تعالى أعلم لم تسرق بن مالك أنا تقول سرق بن مالك قال wọ́n wọ́n wọ́n ní price yìí kẹ́ ẹ́ tẹ́lẹ̀ bí wà láàyè ni òkú yóò bẹ̀rẹ̀ àkúmí 100 gúnlẹ̀ ní ẹgbẹ̀gbẹ̀ gbàjí 100